mẹtírísì òdodo nítorí báyìí ẹgbẹ́ ògbóni reform reform ògbóni fraternity ẹ kì í ṣàyàbá ẹ ti wà tipẹ́ before kí báyìí tó dé lẹ́gbẹ́ ògbóni ti wà before kí kúránì tó dé lẹ́gbẹ́ ògbóni ti wà ẹ lọ wo èsìkẹ́ èsìkẹ́ twenty three twenty three ṣùgbọ́n àwọn báìbù kan wà wọ́n ti tọwọ́ bọ̀ wọ́n ti yọ ògbóni kó ń bẹ̀ gbogbo kíní yóò sátífítà tó wà pé wọ́n ní kálukú ṣe dìbẹ́ǹdà rẹ̀ kí ló mú yín yọ kú o. ọ̀rọ̀ tẹ bá láyé kẹ́yìn tó dé ẹ̀yin wá gbọ́ pé ó yẹ ká yọ kú o nítorí kí wọ́n bá àtẹ̀lé jọ mí kọ́ lè tẹ̀lé jọ àwọn gbogbo ẹ̀ tẹ̀ ń tẹ̀lé wọn ọ̀nà wọ́n yẹ kó yín lọ dún lọ́nu èyí tó ń pè ní ọlọ́run gangan ní ìfẹ́ ọlọ́run ò ní nǹkan méjì ìfẹ́ lọ níbẹ̀ lágbó pàṣẹ ìbùkún àìníye láyéláyé nígbà tí tó bá ṣọ̀kan ó sọ pé àgẹ̀ àjẹ́ àgẹ́ àgẹ́ gbogbo wa náà làgẹ́ oníkálukú bá ṣe plọ̀tì tẹ̀ ọ́ bù tí bá fẹ́ rí ìdí ẹ pé báwo ló ṣe ń sùn báwo ló ṣe ń dí báwo ló ṣe ń lọ màá súnmọ́ ẹ màá fẹ́ ṣọ̀rẹ́ màá ṣọ̀rẹ́ wọléwọ̀de tí wọn kò ní níbi yàsọ́tọ̀. Come on onídélé. àwọn tí mo mọ̀ ni mo ṣe o àwọn tí mo mọ̀ ni mo ṣe yóò ṣáwó yóò ṣáwó. náà èyí tí mo fẹ́ jù lẹ̀ báyìí tí mo fẹ́ jù máìkì lẹ̀ ẹ jọ ẹ tẹ́tí o èyí tí mo fẹ́ jù lẹ̀ tó ti fi báyìí kílẹ̀ nínú ní kábà ẹ̀tọ́ ẹ̀tọ́ mi ò ní òun pariwo ní kábà kíní kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa ń la tó máa ní ká fọ́ sí pẹ́ẹ́tẹ́sì lọ́wọ́dì ajára làṣìwádù ẹjọ́ ta ló mọ̀ tún mọ ajára làṣìwádù yẹn wọ́n ti kọ́ wa nìkan wọ́n kọ́ wa nìkan ni ajára òkúta àṣìwádù dúdú ẹjọ́ kí ló ń dúdú ẹnu ara. ẹnu àwọn wá gbé wá gbé káwọn lè fa èdè yẹn ó wá sọ di ájára òkúta àsìwádùú. dáadáa o mi ò dédé gbé àárọ̀ sórí o mo wá ìmọ̀ débẹ̀ ni mo dẹ̀ rí pé kò sí rọ́ńbẹ̀ gbogbo ètò kù àkàrà wa ni olúkàlùkù ń wájọ olúkàlùkù ń wéyàn ibi tó ń kó wa lọ́lẹ̀ mi ò tí mọ̀ láti gbà lèmi ti bọ́ọ̀lù òtí tẹ̀lé wọn wọn torí ẹ̀gbọ́n sí facebook máa lọ dárògbọ̀n sí anábìwá muhammad sasala ó ní àníyàn òníyàtúmọ̀lọ́ tó tọ̀ jẹ́rí ìrùngbọ̀n tí ó bá ti tutù báà nínú fàájì ni a fi ń tó bá sọ pé rùgbọ́n náà ló fẹ́ fi wàlìjọ́ náà ẹ̀ẹ́n tó lẹ̀ tún náà ni gbogbo àwọn ọmọ bóyìsì tó ń ṣe rùgbọ́n sì wọ́n wàlìjọ́ náà dẹ̀ ṣẹ́ni pé ṣe là ń gbára wa. níbi tí mo ti mọ tó kúta yẹ inú ìrìn àjò mi nì nínú ìmọ̀ mi nì ṣé adámọ̀ ni máa gọ̀ máa sùn kó lè bá a sùn sẹ́ni alì bó ti ń bí àwọn àfáàdé rẹ̀ wọ́n kí ni túmọ̀ èdè ní wọ́n ní sẹ́ni alì ní ìnáka hajaru nígbà tó ń bá nàbí sọ̀rọ̀ ni o sọ fún sẹ́ni náà yóò ní òkúta yẹn kọ́ lọ la ṣé ń gbọ́ ojú táwa ń sí tá a lè béèrè ọ̀pọ̀pọ̀ rẹ̀ pàtó wa wọ́n ní ó wá ń dá òkúta lómi òkúta lásán ni ẹ̀ láyé ni o lórí dúró òde orin láòlà ìní tí kì bá ṣe wípé rẹ́ẹ̀tì rọ́súlà láì dúkọ̀ bílùkà ọ̀gá mi tó ń ta ẹni pọ́kọ̀ bá tukà mátìlá ẹ̀gbọ́n tí kì bá ṣe pé mo rí ọ̀gá mi tó la ẹ èmi ìbá ti la ẹ tó rò lórí tó fẹ́ ṣe fún mi ibẹ̀ ló ti bá gbọ̀ wá rẹ̀ fún mi o ṣé tó ti bá wọn rí bẹ́ẹ̀ àṣẹ wà wájú ẹ̀kọ́ ó ṣàwọn bẹ̀rẹ̀ àṣẹwà wájú ni ìgbọràn tá òun kọjá wọn tó ní òṣàṣẹ wájú tiẹ̀ bá ẹ ẹ wo òkúta yẹn ẹ wo bó ṣe rí ẹ wọ̀nà tó gbà sẹ́yìn náà rí ó wá nígbà tó ti ń ké wọ́n rí mo kàn ń tààrí kọjá ni àmọ́ ìgbà tí mo rìn tí mo tún rìn mo rìn báwa pé kí ni mo wá mo ní mo wá ìmọ̀ àtòtítọ́ ibẹ̀ mo ti wá rí kedere bá ta kedere lórí orí kedere oh, oyan kedere orí kedere báyìí ogun atọ yín o ogun atọ yín o ogun atọ yín o ogun atọ yín náà níní tó báwo báwo sàmì ẹ báwo má sàmì ẹ sàlámù àlékún o àìgbọ́n kí ni kúrò sàlámù sàlámù ni àlàáfíà ẹ gbáàmù ni gbígbó kí ló dé tó ń fi yorùbá lábọ́wá kàn wá jẹ. sa ẹnjìnìyà káyọ̀dé sójú sa ẹnjìnìyà káyọ̀dé sójú ọ̀tún ìlú pàkójó ọ̀tún ìlú pàkójó wọn mú àtà wà ìgbà wọn fi jíṣẹ́ o náà ibi tí mo wá fẹ́ gúnlẹ̀ sí ẹ jẹ́ ká wá ìmọ̀ gbogbo àwọn tó wá ń ṣe àrò ẹ̀fù yìí ẹ lọ mọ ohun tẹ́ ń ṣe ẹ jẹ́ kí ìtumọ̀ ohun tá a gbé dání yé wa ẹ mo fẹ́ lọ mo fẹ́ ṣe mo fẹ́ mọ̀ mo fẹ́ sún tó bá sún mo lọ mọ̀ tó ń sún lọ níbo lo ti ń bọ̀ nígbà tó máa wọlé ó ṣe fọ́gbọ́n orí tó o lè bá tọ́jọ́ tòótọ́ nídìí eléyìí mo dágbọ́lò mi dúró mo bàbá tá à ń ṣe ẹ má jẹ́ kán kú wa tí mùsùlùmí bá kú mùsùlùmí wá ń sokú mùsùlùmí tí kristian bá kú kristian á sí òkú kristẹni báwo olóńgbà bá kú olóńgbà sọlù òkú olóńgbà á rọ ẹ̀kọ́ kíjà sókù kúlà wá lóòfẹ́ wa àníyànjú bàbá wa tó di hamza kúrò aláwọ̀ mẹ́ta fún un gbogbo òdójúkọ ẹ̀ kọ́lọ̀ májò jẹ́ ìbálẹ́jọ́ abúlé fún un bisimilayi rahman rahim alahu ahad alahu samad. لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد lábẹ́ ibi tí a ń ṣe ọ̀tọ̀ lọ́wọ́ lisa bàbá wa lisa ìpàkódó ìlú ìpàkódó àtàwọn baálẹ̀ baálẹ̀ wọ́n dé láti wá ṣe ayẹyẹ ìkẹyìn fún bàbá wa ọwọ́ ẹbíṣẹ́ kábíyèsí ṣá ẹ́dínà rẹ̀ mú ṣọ́tọ̀ múra kábíyèsí ìpàkójọ́ ọlọ́pàá àgbẹ̀fẹ́ ọlọ́pàá ni wọ́n kù níbi láti láti sọ̀kalẹ̀ tó gbẹ̀ rí lọ́gbàdọ́gbà náà àwọn bàbá wa dàpọ̀ ní ọ̀la sí ọ̀la oore ní ọlá òkú ìfọ̀ fi wọ́ oore. Tàníyàn o, ó wà lóko tó fi ṣeré. Ìtọ́lọ̀ ń bọ́ wá pẹ́ kó máa mú bọ̀kọ́ lórí ìlú kẹ́kọ̀ọ́ yìí. Ìtọ́lọ̀ ń bá pẹ́ láti á sí èèyàn ní ìlú àlọ́. Má sọ yìí o, ó jẹ́ àrò ẹ̀fù ni o. Àrò ẹ̀fù tútù. Olúwa lọ́wọ́ lọ́wọ́

Tutapata sina magonjwa mengi. Baba leo tuna bili ya sadaka. Baba leo tuna sadaka. Baba na sadaka. Baba na Hai tekulana. Baba na hamna. Baba na anakai. Thank you. Olu Alamide Karim. Olu Alamide Mustapha. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Adúpẹ́ lọ́dọ̀ náà. Adúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n fún wa ní oúnjẹ jíjẹ ní wa púpọ̀ lọ́rẹ̀ ló ń fún wa. Àdúrà yá sih lágbára náà ẹ̀ nígbè ìjà ṣe mọ́ ní ìkọjọ́ àwọn tó dàgbà tó dàgbà tó dàgbà òun lè máa ṣiṣẹ́ wọn èyí ló wà pẹ́ ẹ̀ẹ́dòdò ẹ̀yìn kúrè wèrèwé alágbára náà gbogbo wa pátápátá àyìn kúrè wèrèwé o òkú bàbá wa yìí kò ní dákúpà fún wa o Lagos region tí ò ní túká o Lagos region tí ò ní dàrú o àbúrò ní wọbẹ o lágbára náà inshallah òbí kọ́ra tó láì àrùn ẹ̀ kò ní bàjẹ́ o ìgbàdùn ayọ̀ wa kú o kọ́lá iná dá ìyàn. ربنا آتنا في حسنة وفي الآخرة حسنة وقنا اللهم تابت على المسلمين مالكنا الله مالكنا وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله شكرا الحمد لله رب العالمين على النبي الكريم Thank you. Sọ̀bíyè ẹ jọ a máa pe àwọn fámìlì wọ́n fẹ́ wá ṣe ìbùfẹ́ wọ́n dẹ̀ fẹ́ fún wa ní àwọn bí àwọn ìbò yòókù ṣe máa rí a pe ẹni tí fámìlì bá máa mú wá gẹ́gẹ́ bí aṣojú wọn. ẹ ṣé o dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá síbi ìjókòó ìsìnkú bàbá wa ọlọ́run náà ara ìlọ́wọ́ o ilé náà ń gbàgbé ìpínlẹ̀ náà gbé àwọn ọmọ bá ti dàgbà olùkọ́ rere bá àwọn bá rẹ̀ ṣe gbogbo àwọn bá dàgbà àwọn àgbègbè ọ̀rí àwọn kan tó kọ̀ kù wípé ìjọ Friday Friday. orúkọ mi ni Imam Jubril Kazeem. Friday àwọn bàbá wa wọ́n máa ṣe ìjókòó ìlú náà wọ́n máa ṣe prayer òkú gbẹ̀yìn fún bàbá wa bàbá wa Kamaludin Captain Tunde Hamzat tó jáde láyé kọ́lọ́n kó bá wa kẹ́ kọ́lọ́n kó bá wa kẹ́ gbogbo àwáyé máa kú òsì gbogbo àná là ń lọ kọ́lọ́n kó bá foríjì kọ́lọ́n kó bá kẹ́ la hawla wala quwwata illa billahi alazim àtọmọdé àtàgbà àwọn baálẹ̀ baálẹ̀ àwọn lọ́ba lọ́ba àwọn ńlá ńlá ń lù ú. Amídá ogun yín gẹ̀dẹ̀ sọ fún táwa ṣe pẹ̀lú. Orúkọ mi ni Ọlọ́rẹ́bù Yorùbá. Orúkọ mi ni Ọlọ́rẹ́bù Olúwafúnmiláyọ̀ Ayọ̀ọ́lá. Mo jẹ́ eh, ọmọ sí Captain Amusa àti Alhaji Kudirat Amsa. Lónìí, ó jẹ́ ẹ̀kọ́ tó jẹ́ ẹ̀dùn ọkàn mi ti pé eh, lose captain lẹ́ni Captain Túndé Amusa ó jẹ́ èèyàn kan gbòógì ọ̀jọ̀gbọ́n nínú orílẹ̀-èdè nàìjíríà yìí because he has really done his, uh, his own he has really done his own beat and we he, and he has been a pilot and he has flew all over the world and uh, we give God the glory upon his life and we thank God that he has gone to be with his maker today. Uh, we pray that may the Almighty God continue to be with him in his grave and may the Lord accept his soul and forgive all his shortcomings. And I pray to God that to God today to guide all his children, be with them and his wife. That Almighty God should guide and protect all of them. And may the Lord console all the hearts that are heavy today. Uh, today is Captain Tudamsa's burial. We are here to celebrate because it's, it's celebration of life. Thank you. Dear President, èmi ni erelu mudrakat adeyi tí mo jẹ́ erelu of ikeja land and erelu of ogudu land ikú bọ̀dá mi túndé amusa captain ó dùn mí gan-an nítorí pé a máa ń pẹ́ ọ̀pẹ́ tó a máa ń dàgbàdògbò ohun ọlọ́run náà débi tí wọ́n máa bọ́lẹ̀ náà bọ́lẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run alhamdulilayi rọ̀bìlà nílé ọlọ́run kó fọ̀run kẹ́hìn kó pàṣẹ wọn rẹ kó forí jì wọn kó wọ́n dùn wá gan-an orí àwọn máa ń tẹ̀lé wọn lẹ́yìn ọmọ lẹ́yìn wọn làwa jẹ́ kọ́lọ́n jẹ́ kí ọdún jìnnà síra wọn kọ́lọ́n bá dẹ̀lẹ̀ fáwọn náà kó bá mú yẹ̀pẹ̀ kúrò lójú wọn kó bá ṣàánú wọn lórí àwọn ọmọ wọn kó wọn má ṣàwọn ọmọ wọn gbogbo kọ́ táwọn ò ṣe kọ́lọ́n jẹ́ káwọn ọmọ wọn lè ṣe káwọn ẹ̀gbọ́n wọn náà ká lè ṣe o káwọn ẹ̀gbọ́n àwọn ọmọ yẹn náà ká lè ṣe o ó dùn wá gidi gan ó dùn gbogbo ẹbí o lọ dé àdínà lọ dọ́rọ̀ ègún gbogbo bí tí bọ́dá mi náà kà sí gbogbo ẹ̀ ló dùn gbogbo wa pátápátá torí àníró ẹ̀ nísàsì àsìkò yìí kọ́lá rokú sí ẹ o tó ọ̀run rẹ o túnde kamaldeen amusa ọlọ́run àforíjì ọlọ́run apàṣìṣe rẹ o ẹ ṣé gan mo dúpẹ́. Just say something about that. Okay, um, I pray that that soul rests in peace, and I pray that God Almighty will bless everyone that He left behind, and I pray that God comforts everyone and I just pray that God continue to uplift everyone in this family by His special grace and what the legacy that He left will not be destroyed in the mighty name of Jesus. Amen. talk about yeah, Daddy was a very great man. I've, I've known him since I was a kid when he used to fly with Nigerian Airways and we were neighbors. He was a very great man. He used to buy games for us to play. So Captain Tokpe's dad was a very great man. I've known him since I was a kid. He used to travel to America and abroad and he used to buy games for us to play. He was a very nice man, and may his soul rest in peace. Amen. Okay. Arira. Thank you. ọkọ̀ yẹn sà. aishif olùdáyọ̀ àjọṣe ṣótọ̀mí wa lisa ìlú ìpapò. bàbá dùn wá lọ́pọ̀lọpọ̀ torí pé kí ni ó yà wá lẹ́nu. Eh, a gbọ́ ikú bàbá pẹ̀lú ìyàlẹ́nu nígbà tí wọ́n pè wá torí pé àwọn ní balógun ìlú Pàkòdó a ti fún wọn jẹ balógun ìlú Pàkòdó ògbó tó dùn wá bẹ́ẹ̀ ojú pé kò tí ju oṣù kan lọ oṣù méjì tàbí kí wọ́n jẹ balógun tí a gbọ́ pé wọ́n jẹ́ pé ọlọ́run torí náà ó dùn wá lọ́pọ̀lọpọ̀ torí pé ẹni tí a rí pé á wà lára àwọn tó máa bá ọba jókòó bọ́ba ṣèlú bọ́ba tún lò ṣe nílùú Pàkòdó ṣùgbọ́n kò sí pàtàkì bá lọ́wọ́ fà ọlọ́run ló dá wa bálẹ̀ ló dẹ̀ ti yá ó dúró ká ká jẹ́ pé ọlọ́run òun ló dúró yá nǹkan tí ẹ̀dá ènìyàn lè ṣe kò sí agbára tí a lè sà nítorí náà eh, ó jẹ́ bí ìyàlẹ́nu fún wa ṣùgbọ́n kò sí nǹkan tí abẹ́bọ́lọ́hún fàmílẹ́ sọ lákọ̀ọ́kọ́ a máa gbà sára ni a máa mú mọ́ra ni ọlọ́run adẹ́kùnrin jì wọ́n ikú wọn ní jẹ́ àṣefà nínú ẹbí wọn kò ní jẹ́ àṣefà nínú ọ̀rẹ́ lẹ́yìn ikú wọn á jẹ́ àǹfààní á jẹ́ nǹkan oríire fún ẹbí wọn á mú dùnú wá sínú ilé ẹbí wọn á dẹ̀ mú dùnú wá sí gbogbo tó bá jẹ́ pé wọ́n jẹ́ ẹgbẹ́ sí àti ìlú Pàkòdó torí náà. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tó mú wọn dé yìí wọ́n ń ṣọmọdé ṣùgbọ́n ọmọdé sì ni wọ́n gbogbo la fẹ́ pẹ́ láyé gbogbo la fẹ́ wọ náìtì la fẹ́ wọ hundred tó bá ṣeé ṣe ọ̀dọ̀ Ọlọ́run ló ní àsìkò tó tọ́lọ́ bá ní mo ti yá ó ti yá náà nìyẹn ṣùgbọ́n gbogbo tá à ń tọrọ Ọlọ́run náà lè rí kú àwọn náà wọ́n ti try retire pilot wọ́n ti wá plane wọ́n ti ṣe gbogbo ẹ̀ wọ́n ti ṣe kọ́ni biribiri wọ́n ti kọ́ntribútù sí ìlú nàìjíríà lápapọ̀ ọlọ́run wá dẹ̀ fi ọlọ́run fi orí jì òkú wọn ọlọ́run forí jì òkú wọn àdúrà kọ́ta lè sọ náà nìyẹn nípa wọn ẹ ṣé gan Musa Akin. My name is Barrister Musa Akin, and uh, to the glory of God, we've been able to conclude the first day burial ceremony of our dad, uncle, father, uh, Bobagunwa, Captain Otumba Balogun, Kamal Babatunde Musa and we thank everybody for their presence. We are very grateful how far everything has gone and we still have two more ceremonies to conclude. Uh, the third day prayers will be coming today, the 19th day of August between 11 and 6 p.m. And then the grand finale, which is the eighth day prayer, will be coming up next week Wednesday on Wednesday, 24th of August. 2022. We thank you very much and God bless. 哎，那个啥？啥啥？哎！好久好久。 okay, I think because I want to meet one of them. He said uh, he's not interested in Italy. I don't know if he's the one. Okay. Uh, yeah, yeah, yeah, I'm the one, I'm the one, I'm the one. Okay, it's coming, Kokila is coming, Kokila is coming.